الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد واشهد ان لا اله الا الله وحده لا شريك له اله الاولين والاخرين واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله ارسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله تزداد إنك تؤمن الإسلام تموت قلنا النية sábà níyà sínú àwọn kan wa àníyà ìbádàtun qalbiyya ìjọsìn kan ilé ìtòsí kọ́mí ti pẹ̀lú ọkàn àwọn atiwájú wa rí wọn máa mójútó àwọn ìjọsìn gbogbo ilé ìtòsí ti pẹ̀lú ọkàn tàbí ìtòsí ti pẹ̀lú ahọ́n tàbí ìtòsí ti pẹ̀lú àwọn oríkèé wa yòókù nítorí pé ọlọ́mọbẹ ló dá wọn yóò fi wá lé nípa gbogbo nǹkan tó fún wa báwo la ti lè ọ̀nà wo la gbé gbà ìjọsìn tó lọ́wọ́ bá ní ká fọkàn sí agbọ́dọ̀ rí dájú pé àfọkàn wá sí gẹ́gẹ́ bí kábẹ́rù ọlọ́ gẹ́gẹ́ bí kájẹ́ni tó gbẹ́kẹ̀ lọ́lọ́ gẹ́gẹ́ bí kájẹ́ni tó ṣe wípé àníyàn wa ó dúró títí nínú ọkàn wa àwọn àjọsìn tó ní sẹ̀gbẹ̀lá hàn agbọ́dọ̀ rí pàǹpà hàn wá sí bí ká ní àyà ká lè rí gbólóògbà kó olùdíjáde lórí ahọ́n wa àti àwọn nǹkan míì tó ní í ṣe pẹ̀lú pẹ̀lú ahọ́n wa ká lè sọ jáde bákan náà àwọn ẹ̀jọ́ tó ní í ṣe pẹ̀lú oríkì ara wa ká rí pàǹtẹ ká má ṣe gbẹ̀yìn ká má tẹ̀sí níbi kàǹtẹ lọ lójú ọ̀nà àpá àwọn ọ̀nà àbá ti ṣe lálùjẹ mẹ́wàá torí ẹ̀ ọlọ́wọ́n ọbẹ̀ lẹ́dàá ọbẹ̀ yé wa nínú Al-Qur'an ọdẹ wọn máa kó mi rú. إلا ليعبدوا الله مخلصين له الصلاة ويقيم الصلاة ويؤتي الزكاة وذلك دين القيمة أو قال تكلمك يا يتسكي ما جسم الله لن يكسسه إدريك أن ما جسم الله تتن جسم كمية في الله فهو مشرك والسر فلا تكون موحدا حتى تعبد الله وحده ولا تشرك به شيئا في العباده ó ní jẹ́ni tí ń fi ọlọ́ ní ẹ̀yọ ọ̀kan tuntun nínú ìjọsìn rẹ ó dìgbà tó bá jẹ́ kó nìkan lọ sí tó sì fi kankan tòrò fún pẹ̀lú rẹ nínú ìjọsìn mọ́fúlọ́sí nàdàwọ̀sí wọ́n sì máa fi àfọ̀mọ́ ẹ̀sìn yìí fún ọlọ́ nítorí pé ẹni tí máa ń ṣe ìjọsìn tí ó sì àfọ̀mọ́ rẹ fún ọlọ́ àti ìdàrú lásán ni àti ìjìyà lásán ni kò ní kankan tó gbà lọ́dọ̀ ọlọ́ọ̀ al-ikhlas òun náà ní ká gbàlérò pẹ̀lú al-niyya nínú kútùbà wa sọ̀rọ̀ káàsì àfọ̀má gbogbo dókítà máa ń ṣe kọjá sí ọlọ́ọ̀hún nìkan kámẹ́sì fún ẹlòmíì nípìn nínú ìjọsìn yìí eléyìí ni wọ́n pè ní al ìwádìí fi hàn wá wípé àwọn sọlẹ́kọ̀ọ́ tó ń bẹ sọ́ọ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n máa ń lo gbólóhùn an-niyya bi ma'na al-ikhlas wọn máa ń lò fún fífi àpamọ́ fún ọmọ kí ló dé nítorí pé al-maqsud min an-niyya al-ikhlas torí pé tá a gbà lérò pẹ̀lú àníyàn dandan ọ̀nà ní káta fọmọ́ àjọsìn wọn fún ọmọ nítorí pé ẹni tí ó ń fọkàn rẹ̀ ó fi ń pín ìjọsìn tí ṣe láàrin ọmọ àwọn àti ẹlòmíì ẹlẹ́yà àníyàn òfò lásán lọ́dà yàtọ̀ sẹ́ni tó ṣe é pé àníyàn ọmọ òun ni mò ń ṣèjọsìn fún ló wà nínú ọkàn rẹ irú àwọn eléyìí níjọ sí wọn ní ìtumà lọ́dọ̀ Allahu Rabbul Alamin mukhlisina lahu ddin kí ẹ máa ṣe àbọ mẹsìn fún Allah ṣùnàgbà kí ẹ fi ojú ọ̀nà ṣẹbọ sílẹ̀ kí ẹ máa tọ ojú ọ̀nà títí ọlọ́run ọba lọ́kàn nínú ìjọ sí wa yuqimu as-salata wa yu'tu az-zakata kí ẹ máa gé sọlá ti dúró kí ẹ sì máa yọ zakata wa dhalika dinul qayyimah eléyìí lẹ́sìn akramakumullah téèyàn ọba ti jẹ́ni tó ní àfọ̀mọ́ àníyàn tó dúró dọ́gba pé torí ọlọ́ọ̀ni mo ṣe ń ṣe ìjọsìn mi ìjọsìn yẹn ò ní túmọ̀ èsì àsìkò ráre ìfarati alásán máa ń já sí ọlọ́run ọba ń kó anábọ̀ Muhammad wa sallam lẹ́kọ̀ọ́ yìí ó sì tún tara rẹ̀ kọ́ gbogbo ní kí anábì ọmọ fún لله رب العالمين لا شريك له وبذلك أمر وأنا أول المسلمين في يوم في صلاة تمتمن أنا تمن صلاة في جنب الله ومحياي ومماتي ìsẹ̀mí àti ikú tẹ̀mí gbogbo nǹkan tẹ̀mí pátákórógbódó lillahi rabbil alamin mọ̀ ń sẹ́fún ọlọ́run olúwa gbogbo àgbáńlá yìí la sharika lahu ọba tó ti kíkọ́ lórogún à ń bọ̀ tìbọ̀ ti pé wọn á bá abẹ́ nìkan sọ̀rọ̀ fún wọn ti dá nìkan fún mi eléyìí ni ti a fi pa mí láṣẹ o eléyìí ni ti Allah tó fi pa mí láṣẹ òun náà ló ti fi pa gbogbo wa láṣẹ wa ana awwalul muslimin tọ́ba rí bẹ́ẹ̀ ajẹ́ pé mi ni àkọ́kọ́ mùsùlùmí ọlọ́ni ká náà bí wa bẹ́ẹ̀ kó la kọ́kọ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni ó la mùsùlùmí nínú àlùmọ́ nítorí pé àlùmọ́ sàlẹ́bẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gá wa pátá korongodo níbẹ̀ onáàlà nàbì muhammed sallallahu alayhi wa sallam bó tilẹ̀ jẹ́ pé islam àwọn èèyàn ti ń ṣe ṣáájú kótó di kọ́lọ́ọ̀rán nàbì muhammed sallallahu alayhi wa sallam àti sọ àtúntún sọ kóun náà nìkan lẹ̀ sí kótótó ilé ìtọ́lọ̀ fi ran gbogbo àwọn ànábì ṣáájú inna dina inda allah ilé islam torí pé ẹsẹ̀ ẹ̀yọ̀kan tuntun lọ́dọ̀ allah iná lọ ní kálukú wa la pẹ̀ràn léyà ọ̀pẹ́ kó dènà yìí làwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n lọ sí hajj iná làwọn náà pẹ̀ràn hajj eléyìí tá a fi tọrọ fún káàbà gbogbo ẹran tá a pa yín kò sí tọ́lọ́wọ́n bọ́ fẹ̀ràn rẹ̀ sí gbogbo ẹran tá a pa kò sí tọ́lọ́wọ́n bọ́ fẹ̀dẹ̀ rẹ̀ sí ọlọ́wọ́n ọba kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹran tẹ́ pa ní jíjẹ kò ní nǹkan kan tí fi ẹran tẹ́ ń ṣe kò sí nǹkan tí fi ẹran tẹ́ ń pa á ní mímu ẹ̀jẹ̀ rẹ̀ a'udhu billah nǹkan tó lọ́wọ́ bá kan bùkátà lọ́dọ̀ yín ó náà lè páyọ̀ lọ àti ìfọkàntẹ̀sẹ̀ fọlọ́ eléyìí tẹ̀ ní lórí ẹran tẹ̀ pa. lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum ọlọ́wọ́ bá ní ẹ̀rí ẹran àwọn ẹran tẹ̀ pa kò sí nǹkan kan bó fi ṣe. ẹ̀jẹ̀ àwọn ẹran tẹ ṣàtìlà kò sí nǹkan kan tọ́lọ́wọ́ bó fi tẹ ṣùgbọ́n nǹkan ẹyọ kan eléyìí tọ́lọ́wọ́ bá nílò lọ́dọ̀ yìí látàrí ẹran tá a ní kẹ́ pa kẹ́ ìjọsìn fọlọ́ òun náà ní irú ìfẹ̀rù ọlọ́run ọba tẹ bá ní látara ìjọsìn ẹ̀sìn yẹn torí ẹ kò sí ìtumọ̀ ìṣe ní ọ̀kadà bí ẹyẹ tí ń kò tí ò lórí oníkálukú wa ti ti máa gbé ẹyẹ kó sí tó lè kó láì lórí mbọlọ fẹ́ kó lọ mbọlọ mọ tó ń fẹ́ lọ torí ẹ gbogbo jọ́sìn rẹ tó ń ṣe tó o bá ti jáde tó ń ṣe ìkhlọ́ọ̀ tó ń ṣe àfọmọ́ rẹ fún ọ̀lọ́ àṣẹdànù lásán àṣẹbàtìkọjẹ lásán ló fà ló fi wá nínú àdìsí alákọ̀ọ́kọ́ eléyìí imaamu bukhari rahmatulahi alayhi tó gbé jáde nínú sàhíhì rẹ táwọn olùmọ̀ yókù náà أجود أزواجها عمر بن الخطاب رضي الله عنه ونبي محمد صلى الله عليه وآله وسلم قل إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليها متفق عليه النبي صلى الله عليه وآله وسلم نيكا جاب يجوا كاننا وصحابة أسر هجراني láti Mẹ́kà wá sí Mẹ́dínà kìí ti gbogbo ẹ̀sìn ti ẹ̀sà kúrò níbi tá a ti rọ́ lọ́wọ́ bá ti wá síbi tá a ti lè rí sàánà kìí ti gbogbo ẹ̀sìn rẹ̀ sá kúrò láàrin àwọn kèfèrí wá sí àárín àwọn olùgbàgbọ́ òdodo kálá níṣẹ́ ló ń ṣe hijira wá sí Mẹ́dínà ní ìgbà tó kúrò ìgbẹ́ni bá wá sí Mẹ́dínà tí ọba lówó yóò rówó lọ tí ọba láya ara ya fẹ́ lọ tí ọba nílé wọn òkun nílé lọ tí ọba rakọ wọn òkun lakọ lọ ìdí tó ń fi ń bọ̀ wá sí Madina ní ike ẹnìkan bẹ nínú àwọn obìnrin eléyìí tó ti fi ọkùnrin yìí ó ti ń wọnà ó ti ń sànà láti tẹ̀sí pẹ́ ṣùgbọ́n tí ọ̀bọ ni ọwọ́ arí pólísì ti lọ sí Madina ọwọ́ àwọ̀ ike pólísì ti kọ́ bọ́ọ̀lù tó ń bá sí Madina bẹ̀rù ẹ̀yin lẹ́yìn máa ń tẹ́ pọ̀pọ̀ fà tó ń fi kó mọ́ta lọ sí Madina àmọ́ gẹ́gẹ́ bí abìkan o òun ní lọ sí madina tó àfi kó wọn lè bá a fẹ́ ọmọ kàyí orí àwọn sẹ́kọ̀ọ́ ni muhajiru ọmọ kàyí ẹni tó ṣe ìṣúra nítorí ìyá kàyí àti ní títà nàbọ muhammed kọ gbogbo alẹ kọ yìí ó ní gbogbo sẹta máa ń ti pátá jẹ sẹtọ òfin láì sí àníyàn ẹ àníyàn nínú gbogbo sẹ́tàǹsì àti ti sọ wípé inú ọ̀sán wa òun náà làníyàn wa máa gbé nǹkan àti òun náà làníyàn láàrin ẹrú àtọ́lọ́wọ́n ọba tọ́da àníyàn yẹn ìpìlẹ̀ ni àníyàn tí wọ́n á bùkátà al nítorí pé al kò sí ní láì láníyàn al ti máa ń tẹ̀ láníyàn ẹ̀dá níyàn tẹ́ fẹ́ sí ẹ̀sìn tí wọ́n ní nínú ọkàn yín pé ẹ̀fẹ́ sí fún Allah Rabbul Alamin lápẹ̀jọ́ ẹ̀dá ní ẹ̀kọ́ ẹ̀fẹ́ ti sọ̀látùl jumu'ah sọ̀látùl jumu'ah ìjọsìn kan ní nínú àwọn ìjọsìn kéèyàn wá dá ní ẹ̀kọ́ ẹ̀fẹ́ ti sọ̀látùl jumu'ah àníyàn ni ṣùgbọ́n tó fi fún àníyàn rẹ pé ọfẹ́ ti jọ́sìn fún Allahu Rabbul Alamin ọfẹ́ ti fẹ́ lómi ìgbà yàtọ̀ sí Allahu Rabbul Alamin kò sí ntọ́kàn pẹ̀lú ẹni tí ń wọ̀ kò sí ntọ́kàn pẹ̀lú ẹni tó bá rí ọ nítorí pé iwájú ẹni tó ń dá ọ̀nà ọ̀fẹ́ dúró ẹni tó ń dá ọ̀tọ́ láti sẹ́nu tó ń fẹ́ ẹni tó ń dá ọ̀tọ́ nínú náà tó wọ̀ wájú rẹ lọ fẹ́ lò irú eléyìí gbọ́dọ̀ máa wà lọ́kàn wa ní gbogbo bàtà bá fẹ́ tìjọ. ẹni tó kẹnu rótìkọ̀ jẹ ẹni tó kẹnu rótìkọ̀ mu ẹni tó kóra rótìkọ̀ báyàwó rẹ̀ lájọṣepọ̀ láti ìgbà tí alùpàdàrí ti yọ ó ti ń ba lọ bẹ́ẹ̀ títí di ìgbà tí alùpàdàrí títí di ìgbà tí òòrùn wọ̀ onítàn tí ọ̀gá dàníyà tí à ń ní lásán ni yá pé bí parẹ́ ní lásán ni nítorí pé bẹ́ẹ̀ náà rẹ̀ tó máa ń ti àwọn èèyàn tí wọ́n máa ń sọ fún wa náà bẹ́ẹ̀ pé jìnnà sí nǹkan báyìí jìnnà sí nǹkan báyìí jìnnà sí nǹkan báyìí ló sì jìnnà sí gbogbo nǹkan yẹn nítorí kó lè bá àlàáfíà èsì pé fi ń dọ̀pẹ̀ kọ́nà wọ̀ bá ẹlẹ́dàá wa torí ẹ̀ nígbà tí wọ́n bá wá jẹ́ pé ọ̀jẹ́ òun ó jìnnà sáti báyàwó rẹ̀ ní àjọṣepọ̀ ọwọ́ àmì mímọ́ àmì rẹ̀ o láti fi jọ́sìn fún Allahu Rabbul Alamin àbúgbàgbà gbogbo eléyìí báyìí kí ìjọsìn wa kó lè bá a máa jẹ́ ìjọsìn wa innama li kulli imri'in ma nawa ẹ̀sán tó lọ́wọ́ bó ti máa sọ fún kálukú yóò máa ṣe déédéé irú bá níyàn rẹ̀ bá ṣe rí ni ẹni tó yẹ pé nínú àníyàn rẹ̀ mo fẹ́ sẹ̀sì nítorí tọ́ nítorí ti Allah ọgbẹ̀sán lọ́dọ̀ Allah ẹni tó ti jẹ́ pé ìjọ́sìn ti ẹ̀ ti ń ṣe ó ń ṣe nítorí àwọn ẹni ni wàá lọ gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tí ó wọ̀ ẹni tó tẹ̀jọ́ sí rẹ̀ nítorí kó lè bá gbósù pa rabandokun wọn á gbé e fún ẹ láyé bí ẹni tí ń ṣe ẹ̀sìn rẹ̀ nítorí kó lè bá kàtàrà sí wọn á kàtàrà sí ọ láyé bí ẹni tí ń ṣe ẹ̀sìn rẹ̀ nítorí kó lè bá gbólẹ́gùn láyé bí wọn á gbẹ́gùn láyé bí tọ́ba ti dọ́gbẹ́ gbà kéyàmà kò ní kàtàtọ̀ ọba lọ́wọ́ nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wáyé pé òkú yọ òkú yóò jẹ ti àwọn ẹni tí máa ń tẹ̀sìn torí àwọn èèyàn ọlọ́run ọgbọ́n sọ fún wa pé ẹ̀yin tẹ́ gbélé ayé tẹ̀sìn nítorí àwọn ẹni tí ó wò yìí tí ó yìn ẹ lọ bá wọn lónìí báyà wọn tẹ̀rí kankan kankan lẹ́yìn ọlọ́run dá kọ́ mọ́tò wa lẹ́nu wọ́n ti àpàdánù fẹ́ wa lọ́jọ́ tá a máa kó káàtẹ̀ ẹ̀sán rẹ̀ ọlọ́run dá ṣàánú wa gbà lọ́wọ́ gbogbo tí máa bá ní sẹ́jẹ́ akramakumullah anábì sallallahu alaihi wa sallam oníbànìyàn yìí bá ti rí ọlọ́wọ́n bọ́ sàn ilẹ̀ sàn ọlọ́wọ́n bá ti sábò níta yìí bá ti gàgà ọ̀nà ilẹ̀ gbà. sàmìkà lè fẹjọ́ tó fún ilé ọgbọ́n ìwọ̀n sọ́ọ̀lẹ̀ nítorí náà gbogbo ẹni tó ti kó padà láti ìlú kan lọ sí ìlú kan lórúkọ fóun gbẹ́sìn ọ̀hún ta tó bá ti bẹ̀ nítorí irú ẹni tó kúrò ní mẹ́kà lọ́wọ́ sí mẹ́dínà pẹ̀lú àníyàn pé òun gbẹ́sìn òun sá lọ bọ́lọ̀ òun Muhammad sallallahu alaihi wa sallam nígbà táwọn فهجرته إلى الله ورسوله يقبل كان تاني تسيبي وتهجرة تريد الله وتهجرة لصدى النبي محمد صلى الله عليه وآله وسلم yéésì kó sẹ́ni torí tànàbì torí pé gbogbo tó bá jẹ́ ìjọsìn àti ìṣe torí ànábì gbogbo ẹni tó bá ṣe ìjọsìn kan torí ànábì ó ti di ọ̀sẹ̀ bọ̀ wàá ṣe gbogbo ìjọsìn rẹ lélà nítorí Allah lórí ẹ̀jẹ̀ máa sọ pé lélà ìwọ́rọ̀ tó lè ṣé fún mi torí ọlọ́run torí ànábì eléyìí ṣírùkù ni ṣírùkù ni ọ̀pọ̀ láwùjọ wa bàjẹ́ àwọn èèyàn máa sọ yóò tún máa sọ lóko ẹni lẹ́sìn ó ti sẹ́bọ́ sọ́lọ ọmọ ọmọ tọ́ba bá bẹ̀ fún wa gbà ká máa sọ ẹnu wa ti máa ya jẹ́ sí ẹnu rẹ síbí wọ́n máa wa ẹ mi torí ọlọ́run torí ànábì ti sẹ́bọ́ nítawọn fi sẹ̀rí pé bàmẹ́ńkà náà ti dọ̀rọ̀ tó hó ila Allah wa rasulih nítorí ọ̀tọ́ra wọn. bí ẹni tó bá ṣe hijira rẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run tó sì ṣe hijira rẹ̀ lọ sọ́dọ̀ ànábì lọ sọ́dọ̀ ọlọ́run lọ sọ́dọ̀ ànábì kì í ṣe torí ọlọ́run kì í ṣe torí ànábì ìtumọ̀ nítorí pé gbogbo ẹni tó bá ti lè gbẹ́sìn rẹ̀ ta kúrò níbi tí ò ti lè sin lọ tó gbé lọ síbi tó ti lè rọ́nà wọn bá ti ó ti ṣe hijira lọ bọ́lọ̀. ẹni tó sì ṣe hijira lọ sí Madina nígbà tá nàbí wà láyé ó ṣe hijira lọ bá nàbí. lọ́rọ̀ àrò òfin ẹ̀sìn Islam ní pé sẹ́yìn bá gba Islam nígbà yẹn ibikíbi tẹ́ bá wà láyé ẹ gbọ́dọ̀ fi ìlú yín lẹ̀kẹ́ lọ bá nàbí Madina. nítorí pé Islam ń bùkátà yín fún nǹkan púpọ̀ nínú rẹ̀ ó náà ní náà ń bùkátà láti wà gbogbo òfin tuntun tuntun tuntun tí máa ń kẹ́yìn náà máa gbọ́ kẹ́lẹ́ máa lò kẹ́yìn máa gbọ́ kẹ́lẹ́ máa lò kẹ́yìn onye ni pé islam nídìí gẹ́gẹ́ bí ọmọ ogun nígbà tó gun bá dé ẹ̀yin àtẹ̀mí àtọ̀hún iná ní islam ó lò fún ọlọ́jà fún nígbà tí wọ́n bá wà ní lé ayé lọ tẹ́lẹ̀ yìí wà ní ìkángun míì ànábì sì ń bẹ́ màdínà bó láti wá ràn lọ bó láti rìn sí ọba lọ ìdí inú kálukú gbọdọ̀ ìdúrà lọ sí torí kẹ́ni kan máa àti ah, ìbá ṣe tọ́lọ̀ ìtànẹ́bì ṣé ilé ràn án náà ni ẹ sọ pé bàbá ẹ̀ ti ń sẹ́bọ̀ ẹ̀ ti ń sẹ́bọ̀ tóró ọlọ́ọ̀ nìkan ètò ìtura àgbàdo. Hmm. ẹnì kan máa sọ pé mo fà nẹ́bí bẹ̀ ọ́ mo fi kéré tó fún àwọn ọ̀rọ̀ àwọn èdè ṣírùkù ṣírùkù ṣírùkù ni. lópin ìgbà táwa bá jẹ́ mùsùlùmí o torí pé islam yìí ṣe jẹ́yìn bá forí yín rò nítorí alákọ̀ọ́lẹ̀ máa ń pè ní islam nínú àkùránì àti sunnah nebro muhammad sallallahu alayhi wa alihi wa sallam akramakum Allah wa man kanat hijratuhu li dunya yusibuha ẹnikẹ́ni tó bá sì sípò padà láti ìlú kan lọ sí ìlú kan torí ilé ayé tó ń wá ọbẹ̀ ń lè mú aw imra'atin yankihuha àbótẹ hijira wa nítorí obìnrin kan tó fẹ́ fẹ́ ni fa hijratuhu ila ma hajara ilayhi ẹ̀sán hijira rẹ̀ yọ jẹ́ ti tó ṣe hijira lọ́ba nígbà tó ti kó ṣe hijira lọ́ba lé ayé ni ẹ̀sán rẹ̀ yọ ẹni tó fi kó ṣe ìdíra lọ gómìnà lọfẹfẹ ni ẹsẹ ìdíra rẹ ọsẹ ti àwọn ọlọ lọfẹ ó lẹsàn kàkàtà ọfẹ gbà lọ́dọ̀ lọ alimami buhari àti muslim lọgbọ lẹ́yìn wa àwọn olùmọ̀wá gẹ́gẹ́ bí alimami nawawi àti àwọn míì ọtọka sí pé àdéhìí àdéhìí ńlá gidigidi ni o àdéhìí tó ṣe pé ó pe ní lákèésí lọ síbi ká máa ṣe àyẹ̀wò ọkàn wa ní gbogbo ọgbà lórí àwọn ìṣẹ̀dá àbáfẹ́sì ẹ̀jẹ̀ á máa kíyèsí tó ọba jẹ́ torí ọlọ́run kábọ́ kan wájà títí tí ó fi dúró lórí pé torí ọlọ́run torí ń tá a bá ṣe nítorí tí ọlọ́run lápadà lọ rí ládàá rẹ̀ gbà gbogbo ń a bá ṣe nítorí Allah àwọn ẹni tẹ́ bá ṣe nítorí wọn ẹ̀yà gbẹ̀sán yín lọ́dọ̀ wọn. ọlọ́run ọba tóbi tayọ kéèyàn wá gbé ìjọsìn tiẹ̀ tí ń ṣe fún Allah kọ́ wá gbé gbọ́dọ̀ ẹlòmíì pé ìwà tí Allah ẹjọ́ pín àwọn òbí lẹ́yìn ìṣẹ̀kọ́ rẹ̀. bí ẹ máa fọ́ mú káyà rẹ̀ tọ́lọ̀ ọ̀gbọ́n. bákan náà nínú hadithi yálà wa aisha radiyallahu anha anabi wa muhammad sallallahu alayhi wa sallam oníyàgòdò jẹ́yìnbọn kàbà àwọn ọmọ ogun kan wọ́n ń ní ìgbẹ̀yìn ayé láti wá ja kàbà lóru wọ́n wá ja kàbà lóru. فإذا كانوا ببيداء من الأرض وما لهم wọ́n máa lọ wọ́n máa lọ títí wọ́n fi súnmọ́ káàbà wọ́n wà á wà níbi kan tó tẹ́jú ilẹ̀ pẹrẹsẹ̀ kan. yọ̀ọ́sọ̀kọ̀ bíi awùbọ́nìkì mu àkèrè ọlọ́wọ́n bó mu kí lè orí mẹ́ni àkọ́kọ́ àtẹ̀yìn ìgbẹ̀yìn wọn lẹ́sẹ̀ ilé omi wọn. ọ̀hálẹ́ àyíṣà wa ni kóòtù yà Rasulullah onílà náà Rasulullah àdìsẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ yọ̀ọ́sọ̀kọ̀ bíi awùbọ́nìkì mu àkèrè báwo lọ́lọ́wọ́n ti mú kí ilé mẹ́ni àkọ́kọ́ àtẹ̀yìn ìgbẹ̀yìn nínú wọn lẹ́sẹ̀ wọ̀bíhìn àtùwàkùn nígbà tó fẹ́ pé àwọn ẹnìkan wà nù wọn sọ pé àwọn dọ̀gọ́rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n sọ dà wọn náà tẹ̀lé wọn ní wọn ọmọ tí wọ́n ti. wọ́n mẹ́lẹ́ ìsọ̀bíhìn nígbà tí ilẹ̀ tó bá sì rí mọ́ wọn lẹ́sẹ̀ ó dájú pé kò ní rí máwọn ẹni tó wá láti wá wó kàába lásán lẹ́sẹ̀ ló tún rí má lòmíì náà lẹ́sẹ̀ tó wọ́n mọ̀ nípa rẹ̀. torí pé ńgbà tó ti dín abájé rẹ̀ kì í mú ẹni tó dálẹ̀ náà wọ́n tọ́kùn fìtìlẹ́sẹ̀ لا تصيبن الذين ظلموا منكم خاصة kóò ní o ti pé àwọn akẹ́kọ̀ọ́ àníyàn pa abẹ́ lọ́wọ́ ta ilẹ̀ ẹni máa ń lẹ àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ pẹ̀lú wọn àwọn ọ̀làníyàn wọ́n fẹ́ tẹ̀lé wọn náà ẹlòmíì ò tiẹ̀ mọ́ ní ṣẹlẹ̀ ilẹ̀ ẹni mọ́ náà lẹ́sẹ̀ ó wà lé léyìí rẹ̀ anábì sọ̀rọ̀ bá wà ní ìwà rẹ̀ lẹ́lẹ̀ anábì dáhùn òní yọkùn sọ fún mi ọwọ́lé kí wọ́n á fẹ́rẹ̀ hẹ̀ tó mọ̀ lè máa tó náà alẹ́ yáàdì hẹ̀ mọ̀ ilẹ̀ ó rí lẹ́yìn àkọ́kọ́ àtẹ̀kì ìgbẹ̀yìn wọn lẹ́sẹ̀ gbogbo wọn nílẹ̀ ó mì lẹ́yìn náà ọlọ́run wá sí wọn dìde jọ pé gbàgbé àmà kálukú pẹ̀lú àníyàn ẹnitọ́gbà àníyàn rẹ̀ ní kó lọ owó káàbà ẹ̀bọ́ tẹ́gbẹ̀ kan ẹnitọ́ ẹ̀kọ́ kọ̀ láníyàn kó lọ owó káàbà ẹ̀yìn ẹ̀bọ́ síbò mi àjẹpá àníyàn pàtàkì jàmá àníyàn kálukú ọ̀pamọ́sọ́lọ̀ wọ́n lè máa parọ́ fún wa ó lè máa ká ó lè máa dẹ́ má kọ́ máa pé ọ̀rọ̀ dúdú ọ̀dọ́ ọba ẹjẹ torí tọ́lọ́ ọ̀daràn burú lọ́gbẹ́ náà níyàn rẹ torí ayé torí àwọn èèyàn ìwé ìsè kankan torí ọ̀gbọ́n ọlọ́ọ̀gá tọ̀rọ̀ ọmọ kòkò sí kankan tó ṣe torí kan ó ní lọ́wọ́ ó ní òní lọ. ni kan náà ni bọ̀ lójú àwọn èèyàn bàbá ẹ̀ràn mi lọ́wọ́ bàbá ẹ̀ sàánù mi bàbá aláàánú mi

tí Allah tí ó kó sábẹ́ kòtì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ngàn kìíyàn lọ́jọ́ tí ò ní sí kòtì mi àfi Allah ọ̀nà ni wọ́n rọ́jò ló ń tẹ sọ́kùtà kọ́bí yẹn mí ni fa akhfaha hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminuhu ẹni tó fọwọ́ ọ̀tún ti sàrà lọ́wọ́ á pamọ́ débi pé ọwọ́ òsì ọmọ ti lọ́wọ́ ọ̀tún fún yẹn sílẹ̀ làwọn àlè ìdí nu tó fi jẹ́ pé yorùbá fẹ́ràn ká máa lọ fowó mọ́ olórin lórí kárí mi lóbi o ìdí nu wọn fẹ́ràn ike kẹ́nìkan máa sin kankan kó lọ́wọ́ abọ́ agbo kọ́ máa jó kí gbogbo wa máa náwó fún yẹn ìdí nu wọn fẹ́ràn káwọn abọ́ alágbè kan káwọn náà máa láwọn fún wa kálukú wa máa jáde máa mú máa di ẹrù ọ ẹ bá ṣàdúrà fún ya bá ṣàdúrà fún màmá mi ẹ bá rántí gbogbo àwọn ọmọ mi àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò gbogbo ẹ̀ lórí fífi náírà kí gbogbo ayé ọ̀tá lè àwọn ètò kankan tí wọn àfẹnitọ́lọ̀ ń bá tà lọ fún ìsábà sí ìtàn wọn torí ọlọ eléyìí léwu púpọ̀ ó léwu fẹ́ni tọ́mọ̀ pé òun ó léwu fẹ́ni tọ́mọ̀ ìpè ọlọ́run rọ́pò láàrin mi yìí sáyẹn lẹ́sàn-án rí wàláhì tẹ bá fi lè sọ ìdánusílẹ̀ fọ́kàn yín yóò gbé yín lọ síbi tí ọ̀dà èèyàn kan máa gbọ́ fún wọn pé nǹkan kan lálẹ́ jẹ́nà ni èèyàn ní gbàgbé kọjá kọlọ̀ máa ti wá lọ máa ná. torí ẹ̀ anabi muhammed adiisi alimami bukhari àti muslim ló gbà wá wákàtí abu hurayra radiyallahu anhu ó tún gba ẹgbà wọ́ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n lánàá ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم لقد الله رب العالمين ونوى ورانيو باولك باولك تنيامبا باولك باولك روا باولك باولا وين تسيسي tí àwọn yín yọ báwo lẹ rí báwo ni ara yín ṣe ń dán ọlọ́run bò ní gbogbo pèlè aṣọ wo ló máa kọ́dà ló aṣọ rẹ̀ pé méjì lẹ́yìn ọlọ́run ní wọ́n gbogbo rẹ̀ kò sí jókòó. wà á mú wárí kan kò sí ní wọ́n dúkìá rẹ̀ olówó kọjá àbíká lálólówó tó nílẹ̀ kò sí tọ́lọ́ wọn kó fi pàǹtí lásán ta ló kàn síbi ọgbọ́n ọ̀rọ̀ pẹ̀lú àrùn mi náà wọ̀lẹ́kẹ̀ yẹn ń bọ̀rọ̀ ìlà olóòbí kan wà ṣùgbọ́n tí gẹ́gẹ́ bá a ti dààmú fara wa kálukú ti wẹ̀ láàárọ̀ kọ́dà ẹlòmíì wọ ẹ̀jẹ̀ kan lọ lẹ́yìn ìgbà tá a wẹ̀ tán oru ọ̀bá àmú á tún para lẹ́yìn tá a para tán ọkụrụ tún fi lọ́fíńdà sára àmà ọkùnrin ara yìí náà ta dúkìá wa ń ti di jáde lónìí sáájú gbogbo káti ṣe sọ̀lá kọ́ sọ fẹ́ pa àhàbẹ́ gbogbo sẹ́tù kọ̀ọ̀kan ṣe bíṣẹ̀ bíṣẹ̀ àbí ẹ̀fọ́ bíṣẹ̀ òkè wàhálà owó iná sáni sá dúkìá iná sáni sá ọlọ́run bò ní wò ọlọ́run bò ọkàn wa lọ́lọ́run wò ọkàn ẹlòmíì tó gùn bàjẹ́ ọkọjá tẹni tí wọ́n dá sí ìdìbò lọ àwọn olùdílé ọkàn burúkú lẹ́lòmíì gbé ká kò sí ìgbọ́lọ́run ọba gbọ́ mẹ́ kò sí ìmáàmì bẹ́ẹ̀.

títẹ wá sí dà kálukú wọn wọlé rẹ náà táwọn lè bá sọ alábòsí ọ̀nà dà tọ́lọ̀ ń bá jẹ́ pé tẹ̀ wá ní ọba wò táfìrà lè nà ó ìbẹ́yìn náà mọ̀ pé tẹ̀ wọ̀ dà pọ̀lọpọ̀ nínú wa jẹ́ burúkú fún ọwọ́ pọ̀lọpọ̀ àwọn ẹsẹ̀ rádaràdá àwọn ẹsẹ̀ burúkú tó yẹ pé ikú bá lọ káyọ̀ mórí ẹ̀ ó kù fi téèyàn gbé gbà àwọn ẹsẹ̀ wa lọ́lọ́wọ́ wò tó bá ti jọ́ pé ìgbà ló ti yà torí ẹ̀ gbàtà ti sọ ike ọkàn wa ọlọ́run ọ̀bọ̀ wò àbúkátà láti fọkàn wa àbúkátà láti jẹ́ káníyà wa máa dà gbogbo àwọn dókítà máa ń jẹjá máa fi ṣe ọ̀wọ́ tàbí síwájú ẹ gbọ́dọ̀ tí kẹ́lò mi ó tún wọnú ọkàn yín sọ ike ọ̀ wá tẹ̀sí yín torí ìdèmí náà ẹ má jẹ́ kí n táwọn èèyàn máa sọ nípa yín ní dáadáa ẹ má jẹ́ ọjọ́ yín lójú kọjá máa kankan wọn lálùjẹ́ náà wọn ní ná ṣe ọ̀wọ́ ẹnìkẹ́ kọjọ wa lórí yìí. أبو موسى الأشعري رضي الله عنه ولسئل رسول رسول الله صلى الله عليه وآله وسلم عن الرجل يقاتل شجاعة ويقاتل حمية ويقاتل رياء أي ذلك في سبيل الله ومن في النبوة محمد صلى الله عليه وسلم بيري nípa àwọn jagunjagun wọ̀nyí wọn lẹnìkan jagun kálí malakun ẹnìkan sì jagun kálíbà kó lè bá àtàrà bẹ́ẹ̀ dáàbò bò àwọn ẹ̀yà ìran rẹ̀ ẹlòmíì ti jábù nítorí kárímu káyé ó lè bá gbósùbàrà bàtù fún ta lẹni náà nínú àwọn èèyàn wọ̀nyí tá a ti sọ pé jagun tiẹ̀ lójú ọ̀nà lọ anabi muhammed sallallahu alayhi wa sallam wa dam wọn man qatala litakuna kalimatu allahi hiya al-ulya fahuwa fi sabilillah muttafaqun alayhi gbogbo wọn kò sí èdè jagun sójú ọ̀nà ọ̀nà nínú wọn ẹni jagun ká lè bá pé lápín ẹni jagun nítorí àti dáàbòbò ẹ̀yà àbíran rẹ̀ nítorí ẹ̀yàmẹ̀yà àtẹni tó jagun nítorí kárí mi gbogbo wọn pátọ̀ jagun torí ọlọ́run ẹni tá a lè sọ pé jagun torí ọlọ́run òun lẹni tí jagun nítorí kí gbólóhùn ọlọ́run lè bàjẹ́ kó lọ ga gbogbo gbólóhùn yòókù lọ ẹ̀rọ lẹni tí jagun sójú ọ̀nà ilé ìgbésẹ̀ torí ẹ̀ ló ti wá nínú Sahih al-Imam al-Bukhari ike báwo la yuqalu lir-rajuli shahid nínú ẹ̀kọ́ yìí afẹ́kọ́ wa gẹ́gẹ́ bí súnà anábì ti ṣe tọ́ka sí pé a gbọ́dọ̀ pé ẹni tó bá jagun tó ṣe jihad tó wá kú sójú ogun yẹn a ní lanu pé ní shahid ẹni tó kú sójú ọ̀nà ọlọ́ọ̀ ọlọ́ọ̀ lọ́mọ nítorí pé lóòótọ́ àdìpọ̀ wa jagun ọjà mi pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kí ni bẹ lọ́kàn rẹ̀ ọlọ́run nìkan lọ́mọ gbọ́dà torí tọ́lọ́ àbọ̀dà torí kan ọlọ́run ọba nìkan lọ́mọ tẹ̀lé ìjọba akramakumullah àwọn adúwájú wa lórí àwọn náà fi hàn wá o ike dájúdájú gbogbo táǹbà ń ṣẹlẹ̀ ọkàn wa pàtàkì púpọ̀ kí là níyàn ta ní nínú ọkàn wa ó ṣe kókó ó ṣe pàtàkì fún gbogbo ẹni tó bá fẹ́ láti tara ṣẹ́ rẹ̀ ṣe ṣe kó fi sórí rẹ̀ tọ́ba ti lọ́la gbẹ̀dà lùkìyàm ọ̀kan nínú àwọn adúwàdúwà rere wọ́n ń pè ní jaafar ibn hajjan rahimahullah ó ní mulaku hadhihi al-a'mal an-niyyat ó ní àkórí gbogbo nǹkan táǹsì ní sẹ pátá korongodo ọ̀nà làníyà àníyàn ní bàbá gbogbo ẹ̀ fa inna ar-rajula yablughu bi niyyatihi ma la wò bi amẹlẹ wọ́n ní nítorí kéèyàn ó lè di àyè gíga pẹ̀lú àníyàn eléyìí tó ṣe pé kò lè débẹ̀ pẹ̀lú sẹ́yìn. àníyàn lè gbé wa débi tọ́ga eléyìí tó ṣe pé tó bá ṣe sẹ́nà bá ń ṣe àmì débẹ̀ láìláì táníyàn wa bá dá agbẹ̀sán ńlá lọ́dọ̀ àwọn ọmọ ọmọ ọmọ àdìmú eléyìí tó ṣe pé alẹ́ má rí irú ẹ̀ tó bá ṣe pé sẹ́nà bá ṣe eléyìí òtún mẹ́tì kọ́ káwọ́ gbéra kó tí káníyàn rẹ̀ ọ̀dà alásán ìyẹn ni pé ńgbà wàá gbìyànjú láti ṣiṣẹ́ mi ṣùgbọ́n náà ọ̀bọ̀ wá jẹ́ káníyàn tó bá jẹ́ pé náà ṣe torí ọlọ́ọ̀ ní wọn náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́ mi ń tọ́hàn sí mi ó fi ń gbẹ́sì ọlọ́run ọba ga mi ń tọ́hàn sí mi èmi náà wá lánìí ẹ̀sìn wọn lọ tó bá lọ dé pé mi náà bá lówó bíi ti lágbájá mi níṣẹ́ lèmi náà bá máa náwó yìí láti gbẹ́sì wọn ọlọ́run ọba ga láti mú kí ìlọsíwájú kọ́ bá ẹ̀sìn wọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí ọlọ́run ọba fún náà ládàá rúdẹ́ni tí náwó tó ń ta ìlówó látàrí pànìyàn dà wọ́n máa jí wọn bá tí wọ́n bá lè jí ṣùgbọ́n níyàn mi dá pé ah tèmi náà bá láǹfààní àti máa fi gbogbo òru ṣe báyìí gẹ́gẹ́ bí lágbájá ṣe ṣe èmi náà bá màmá ṣe ọlọ́run ọba máa fún mi ládàá tẹni títí ẹ náà pé gẹ́gẹ́ bí tẹni títí ẹ pé nígbà táníyàn mi kọ́ táníyàn mi dá. bẹ́ẹ̀ náà ni wọ́n fi Suleiman ibn Suleiman Dàrán rahimahullah wọ́n kó lè tètè téèyàn súnmọ́ Allah wọn fi léèrè bẹ́ẹ̀ ọ̀l ó ní an yatla Allah àbí an yatla Allah ala qalbika wa anta la turidu ad-dunya wal-akhirata وأنت لا تريد في الدنيا وأنت لا تريد من الدنيا والآخرة إلا هو هنا نقول لك يا الله ó rí ọkàn rẹ̀ wípé ìwà wà nǹkan nínú ilé ayé oṣù wà nǹkan nínú pé dàlùmíyàn yàtọ̀ pé ọlọ́run rọ̀ kọ̀lá rẹ̀ ọlọ́run lọ wá ọlọ́run lọ fẹ́ tọ́lọ́run bàbá ti rí lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ eléyìí ó ti tún mọ́ súnmọ́ lọ gbogbo sẹ́rẹ̀ tó ti gbogbo ìjọsìn rẹ̀ tó ti ó ń ṣe nítorí ọlọ́run bá ti bẹ́ẹ̀ ọlọ́run ló ń yẹn lọ́dà èèyàn ń mọ ọlọ́run rọ̀ Abdullahi ibn Mubarak rahimahullah ولرب عمل صغير تقبره النية وني أما يسكت تكبر تيجي إذا تكبر النية الله تبقى ورب عمل كثير أتلري تتقبر ألري تتقبر تصبره النية ثانية أصدق كثير ثانية يبادر إذا كثير أما تبقى ثانية يبادر إذا كثير ما تبقى يحيى ابن كثير رحمه الله قلنا نتعلم النية القائمة نقع نية فإنها أبلغ من العمل نترك أبا أبا أبا أجوك تسلسل لو ẹ̀kọ́ nípa àníyàn nítorí pé àníyàn ọ̀rọ̀ rẹ̀ ga ojú ká ti tẹ lásán lọ. Dawud Dawud Al-Yamani òun náà sọ yìí pé ra'aytu al-khayra kullahu. إيمان يجمعه حسن النية ó ní òun rí i pé gbogbo rí ń bẹ lára ìmánì eléyìí tó ti pé àníyàn tó da ọ̀n bẹ pẹ̀lú ẹ̀ àwọn aṣíwájú wa rí wọ́n pàkíyèsí wa wọ́n ní láàyè ìfúnnáfẹ́ làámẹ́lì ìlà ìbẹ̀tẹ̀lẹ̀ gbogbo tẹ́tà ń sèkò ní jẹ́ńtọ́ dá o ẹ̀yà fúnkì nǹkan mẹ́ta bá ń bẹ lára rẹ̀ alákọ̀ọ́kọ́ tọ́kọ ọlọ́ ìbẹ̀rù ọlọ́ ẹlẹ́kẹ̀jọ fẹ́fúnná níyà sàníyàwó ọjà ẹlẹ́kẹta alìkẹtọ́ ọjà kárí kẹta ń tẹ̀yẹ ọjọ́ pàpẹ́lú lànà nàbà Muhammad sallallahu alayhi wa صلى الله عليه وآله وسلم قال النبي صلى من أتى فراشه ينوي أن يقوم فيصلي من الليل أن كان تباوات تبي بكون لالك نبا تبي الوليلة أبا نيارك أود جلور أود قيام الليل تبا جلور فلغت فغلبته عينه حتى يسمع شبار أربي له ولجلور تسيسي كتب له ما نوى ọlọ́run ni kí wọ́n kọ́ sílẹ̀ fún nítorí àníyàn pé òun ó di lóru sí tọ́lọ̀ wọn bọ̀ kádàrà kó lè di lóru wọ́n kọ́ ládàá rẹ̀ lẹ̀ fún ọ̀kadà lọ́wọ́ mọ̀ fún sọ́dà pàtàkì àárẹ̀ ìgbà mọ́fẹ́ oorun tó wá sùn ẹ̀yọ́ jẹ́ sára tọ́lọ̀ wọn bá ti fún subhanallah eléyìí tó máa ti fi káníyàn wọn bá dà tá a sì gbìyànjú láti mú un tá a rẹ̀ sẹ́ tọ́lọ̀ bá wa kádàrà بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول ما ما تسمعون وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن تقوى الله وصيته للأولين والآخرين فقال عز من قائل ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله عباد الله فجد تابوا نية ستة منه في شريعة قال يقول أن يكون سيوريس وانا متى نقبع بس قولي قولي تتانسي تانتانية على قوة قلنا نيانية إليه تيه يماني tí àwọn asẹ́tẹ̀ yàn fi sẹ́lọ̀ ẹlẹ́kejì òun náà là níyàn eléyìí téèyàn máa dà táwọn ẹsẹ téèyàn fi ń ṣe tọ́lọ̀ ẹlẹ́kẹta òun náà làwọn àníyàn sí àwọn ẹsẹ tó ṣe é pé ọtọ́ pé kò ṣe ó sì tọ́ pé kò pàjì àmẹnuba ìpín ìtàlákọ̀ọ́kọ́ lónìí òun náà ní àníyàn eléyìí tó ní ṣe pẹ̀lú ti sẹ́lọ̀ á rí i pé ọbẹ̀ nínú àwọn èèyàn àwọn ẹni tó ti fún wọn máa hùwà burúkú wọ́n máa sẹ́lọ̀ wọ́n máa hu àwọn àwà pálapàla àwọn àwà tó lọ́ọ́ máa ti torí rẹ̀ sínú fìyàn wọ́n máa ti àwọn nǹkan ilé ìtàkùn lànà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí wọ́n bá pàkíyèsí wọn wọ́n bá ti jágbe máa wọn tí wọ́n ti jágbe máa wọn ibi kí wọ́n pa tí wọ́n ń fẹ̀ yẹn sí ọ̀pọ̀lọpọ̀ wọn máa sọ ibi ọ̀ma níyàn lórí tó ń fẹ̀ yí báyìí òun lẹ́gbẹ̀ẹ́ lọ́lọ́dọ́ dáhùn òsè tọ́kọ̀ pẹ̀lú tó ń fẹ̀ yìí ọlọ́run yóò tẹ̀sí rọ̀gbọ́n láti fi màkúlá bí òfin ọlọ́run kò sí àníyàn kan kò sí àníyàn kan tó lè nípa tó lè lágbára tó lè dá débi wípé yọ wá sọ ìwà ẹ̀ṣẹ̀ yọ sọ ti ìwà títẹ̀ nítọ́lọ́ látàrí ìpànìyàn dà àwọn òbí náà ti mẹ̀ ẹ̀fọ́ àtọ̀rọ̀ dé gẹ́gẹ́ bí ẹni tí ń sọ̀rọ̀ ọmọ làkejì lẹ́yìn láì dá ni ẹni tí ń pẹ́ tán ń pẹ́ bá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá bàbá wa sọ fún pé nǹkan tó ń ṣe ọ̀dà wọ́n máa ti àwọn olùdílé ìpínlẹ̀ ìpínlẹ̀ tọ́nù rẹ̀ ọlọ́run rá níyàn wípé kìí ṣe kó ń bàjẹ́ ọlọ́run rá níyàn wípé ń sọ tó ń sọ yìí nítorí kẹ́yìn olùbá máa ń tẹ́sẹ̀ subhanallah àníyàn òkòwò làníyàn rẹ̀ tọ́fẹ́ sọ ìwà burúkú ìwà ọ̀daràn tó ń wù yìí tọ́fẹ́ sọ ti dáadáa lábẹ́ òun ọlọ́ ẹ̀sìn Islam kò gbà kíkọ́ ọmọ sọ̀rọ̀ ọmọ làkejì rẹ̀ lẹ́yìn láì dáa tó kìn ìgbà tó ń sìn tí kìí sẹ́yìn ọ̀ràn rẹ̀ bí máa dá ó máa ń ṣe lójú ni lójú àwọn èèyàn kéèké pamọ́ rárá yéé ti tí ń pinni lọ sí ti ìbàjẹ́ eléyìí tó ti fi pamọ́ sí gbogbo èèyàn rárá bákan náà yéé pé wọn náà sọ bẹ́ẹ̀ láti fi ti pé náà sọ bẹ́ẹ̀ láti rẹ̀ níwájú adájọ́ eléyìí tó wọ́n lọ rí ìrànlẹ́ tó ṣe ń kọ̀kọ̀ wọ́n lọ rí ètò ṣe ní gbangba wọ́n náà lẹ́ni tó ṣe pé ẹnu rẹ̀ lọ́gbà gbogbo kọ̀rọ̀kọ́lọ́ fi rẹ̀ kò sí ìtọ́pamọ́ sí ọ ọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ àwọn aláìní kan ṣe bíi tiẹ̀ náà àwọn dàrúdàpọ̀ àwọn náà jókòó sí ọ wọ́n ń gbọ́ tọ́ǹtọ́ gbogbo yín pátá iná lẹ́jọ́ kẹgbẹ́ níbi kàdẹ́sẹ̀ níbi tẹ̀sẹ̀ yẹn torí ẹ̀kọ́ síbẹ̀ mọ̀ pé màmá bẹ̀rù ọ lọ mi sọ̀rọ̀ mi làbí lẹ́yìn láìka ètò wa sọ̀ ètò sọ̀rọ̀ kí lọ sọ̀ àbọ̀rọ̀ ìpè lọ sọ̀ ọ̀daràn bò àkàràmọ̀kùnmọ̀lá ọlọ́ọ̀rá nìyẹn mi bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà pọ̀ tó ọ̀sọ̀ jáde ọ̀daràn bò lọ. torí ẹ àníyàn kì í sọtẹ́ ẹkú di sọ̀dà bí ẹni tá a rí mi tó gbé ọtí ti ń dà ń dà ń dà ọba sọ pé ọtí ti jẹ́ kó ọmọkùnrin sọ ti mú mu lé wọn oníṣẹ́ ìmàníyàn mi yálà níyà rẹ̀ ebi ọtí tó o ó lá ní òun òun náà ní ike òun fẹ́ mu tí yẹn ike kórè òun fi ra gbóná díẹ̀ torí torí òun bá gbóná díẹ̀ òun tẹ̀bi láǹfààní láti lè tẹ̀bi yàmù lẹ̀ àwọn olùdílé ẹbí mi ẹ̀jẹ̀ tó àlọ́ lọ́jọ́. ràníyàn kì í sọ sí ẹ kì í sọ ìwọ kì í sọ wọ̀ bí ẹni tá a rí nù ṣe ń ta tẹ́tẹ́ oríṣiríṣi eléyìí tó ń gbé wọnú ilé ayé àdéhùn ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà níta máa ń ta wọn lura wọn ni kí ló dé ó lánìyàn ò ní pé tó ń bá jẹ tẹ́tẹ́ yẹn ò fẹ́ kọ́mọ kíláàsì. àníyàn kò lè sọ tí ọ̀dà ti sọ̀tọ̀ ntí ọ̀dà yóò máa sẹ́kù ní ntí ọ̀dà náà bí ẹni tó lọ jíwó ni ó jíwó ọ̀gá rẹ̀ ó gbó wà lọ kọ́mọ kíláàsì wọn bá wọn ló lè ní ọ̀ wọ́n á sọ pé ah, ẹ kàn kú ni ebi mo kọ́ mọ́tíláṣí mọ́tíláṣí tí mo kọ́ wọ́pọ̀ nù. à ọlọ́run kò ní gbà torí Allahu ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba mi máa ní ọlọ́ ké gbà kankan yà fi tọ́ba mọ́ owó lè ti owó tọ́ba. bẹ́ẹ̀ náà ẹni tó yẹ kó owó èlé owó èlé ti ń bẹ nínú owó rẹ̀ òun náà lówó tó kójọ nígbà tó kówó èlé ìjọta ọ wọ́n bá kọ́lé kí wọ́n máa ran àwọn ọmọ olùkọ́ lọ́wọ́ wọ́n máa ran àwọn okú lọ́wọ́ lọ́wọ́ fowó rẹ̀ sáfù kò sí sábẹ́ rẹ̀ kì á ní ohun onáníkówó ilé yẹn ni wọ́n máa fi kọ́ mẹ́tíláṣí káàkiri òun jẹ́wọ́ èlé lóòótọ́ ìbá ní ọ̀nì kó àwọn àti tẹ̀lé rẹ̀ àwòrán ìlà kò lè sọ wọ́n èlé jẹ àdá torí ẹ̀ agbọ́dọ̀ kí èsì o ẹni tí bá jẹ ẹni tí bá tẹ lọ kọ́mọ pé ẹsẹ̀ tó ń tẹ̀ yẹn ẹsẹ̀ náà ni wọ́n máa tẹ́kù àníyàn ò lè sọ ẹsẹ̀ bíi tọ́tọ́. àwa wí fún ẹsẹ̀ àwa wí fún títakò tọ́lọ̀ àwa wí fún títakò dànẹ́bì Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú àníyàn ọkàn ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ àwa Yorùbá ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ wa ẹ máa rí sẹ́yìn ọmọ sẹ́lọ̀ ẹ rí sẹ́yìn ọmọ takò tọ́lọ̀ yóò tún máa fà níyàn sí gbẹ́wọ́ ọlọ́lọ́ máa níyàn àwọn èèyàn mìíràn tún sọ̀rọ̀ àwọn di lọ́ọ̀yà fún sẹ́ẹ̀ máa níyàn rẹ̀ ìbọ́lọ́ọ̀dì ó fi innama al-a'malu bin-niyyat abẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ bí ẹni tó ní kẹ́ lọ wó ní kúnnú fún wa àtòrí àparò ọ akó papọ̀ ó fún wọn sẹ wọn kọ́ bọ́ sí wọn ní àwọn òbí là ẹsẹ̀ sẹ́bọ̀ ní ẹ̀wọ̀n wọn ní ẹ mà níyàn àníyàn lọ́lọ́wọ́ fi dájọ́ ọ̀daràn ní ọ̀sẹ̀bọ̀ burú ọ̀sẹ̀bọ̀ burú torí délé àníyàn kì í sọ sẹ́ burúkú di sẹ́tọ́ kò sí bá níyàn tẹ̀lé tó títẹ́ tó ń ti tí ọba ti jẹ́ tó dáa ńtọ́ dájú náà ní kí iṣẹ́ rẹ̀ ọmọ sẹ́kù lè ti ọ̀dà wọn ní kí ló mú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí wọn fi ṣubú sínú àtìsí wípé àwọn lè sara àníyàn káwọn sọ ìwọ ọ̀daràn tí tó já títẹ̀lé tọ́lọ̀ wọn ní tó fà gangan láìmàkà àìmàkà ọlọ́pàá torí ẹ̀ wọ́n ní ọ̀pátàkì wípé gbogbo mùsùlùmí láwùjọ wọn máa wá màmí pẹ̀lú wọn tó ọ̀bá jẹ́ni tó wá wá màmí àtàkì ìjẹ́ni tó ti pé ń jókòó síbi tí wọ́n bá ti sọ̀rọ̀ mi nítorí pé tí wọ́n bá ń jókòó síbi tí ti mi wọn náà máa kọ́ tí bá sọ ọmọ tara bẹ́ẹ̀ ọmọ ṣàtúnṣe tí ọba já nítorí bá ti bàjẹ́ nínú ìfèsì ayé rẹ ọ̀rọ̀ yóò dà lọ́dọ̀ ọ̀rọ̀ kò láàyè àmọ́ tí bá pé ní bá ń bọ ọjà nínú àwọn aṣíwájú rẹ nínú àwọn aṣíwájú wa rẹ ẹni tó rúkọ rẹ ní sahad wọn ní wọ sahad wọn ní kí ni tó burú jù nínú ẹsẹ tí èèyàn máa ti sẹ lọ ó ní èmi ọmọ ẹsẹ kan tó tóbi tí èèyàn ti sẹ lọ yá ìmọ̀ kò sí ẹsẹ kan tó tóbi tí èèyàn máa ti sẹ lọ yá ìmọ̀ wọn ni lẹ́yìn àìmọ̀kan tẹsẹ̀ kan tó ń bẹ tó tún tóbi tó náà lọ ó ní kan ju náà lọ wọn ní kí lẹsẹ̀ náà ó ní alìjáde lórí ìjáde èèyàn ọmọ mà kó wọn mà èèyàn ọmọ aburú ni wọn lò tó tóbi jù lọ wọn á ní kan tó ju lọ ó lọ ẹ̀rí pé gbogbo orú rẹ̀ ọ̀pọ̀ bàjẹ́ láwọn àwùjọ wa wọ̀nyí èèyàn ọmọ nípẹ̀ yóò máa wá sẹ́lọ̀ lórí tìrìtì yóò máa fẹnu sẹ́lọ̀ yóò máa kọkà sẹ́lọ̀ yóò máa fara sẹ́lọ̀ sọ́mọ́ wá pàkíyèsí rẹ̀ lọ́sọ̀ pé tó ń sèyí ọ̀tà kẹsì ọlọ́run yóò máa gbà kí ló burú bẹ́ẹ̀ òun ò rí kankan tó burú bẹ́ẹ̀ ilé ẹni alìjá ìjá èèyàn ọmọ kò tún á fún wọn àwọn òbí lẹ́nu ìṣẹ̀fọ́ àwọn

gbogbo eléyìí à ń bùkátà rẹ̀ nítorí kálí bá jẹ ẹni tí ọwọ́ àmà láti lè bá bọ́ lọ́wọ́ àìmọ̀ká kálí bá sórí kámá bá bọ́ sínú àwọn ẹni tí ọwọ́ lè yà lọ́lọ́wọ́ ẹlẹ́dàá sọ pé ẹ̀sítálù ahla dhikri in kuntum la ta'lamun ẹ má bèèrè lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ sẹ́yìn bá jẹ́ ẹni tí kò mọ̀ àti dúpẹ́ fọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wọn ẹni tó bá fẹ́ sira rẹ̀ ló ayé wà fún ọ láti wá kọ́ nípa ìsìn ọlọ́run ọba wa ayé ń bẹ fún ọ tó ọba lè wá pọ̀ sáńtà kọ́ ọmọ wa táwọn ìdánilẹ́kọ̀ọ́ táǹtì ayé ń bẹ fún ọ tààrà láti ṣe béèrè gbogbo ń tọ́ ọba mà nínú àwọn ìtàtọ̀ ń bá ń gbọ́ àbí ètò ti gbọ́ rí àbí ètò wọn kọ́kọ́ gbọ́ tó fẹ́ máa báwo ló ti dóbi lọ àti báwo ló ti jẹ́ ìgbà sí wọ́n gbọ́ àbí kò tó fi mú àwọn ẹni tó ọmọ sàlàyé ẹ̀sìn wá fún ọ wọn bẹ lọ́sùn wọn bẹ lóògùn lórí tìrìtì ayé gbogbo ẹ̀ náà lórí tìbéèrè ọlọ́run tó wá mú gbogbo àwọn èèyàn wá bọ̀ nínú ìlú tó ń gbé wọn máa sàlàyé ẹ̀sìn fún ọ ọwọ́ apẹ́ àìmọ̀kan àti àìmọ̀kọ́ ọ̀mà iná lọ́fẹ́ máa sì sí lọ kò sí nǹkan tó fẹ́ sọ fọlọ èèyàn sì máa pé ọ̀pẹ kọjá èèyàn sì lè pé ọ̀yà kọpẹ́ anytime tọ́lọ̀ bá palẹ̀ rẹ̀ máa kí lọ́fẹ́ sọ fọlọ kí lọ́fẹ́ sọ fọlọ fàǹkó kàtà láti jẹ́ nítorí pé yóò máa wá mà nípa ìsìn wa yóò sì máa gbìyànjú láti máa ṣèbéèrè nípa tó ọ̀bà mi. lábẹ́ ọ̀rọ̀ tá a sọ nípa àníyàn òun náà nípa àwọn ọmọ ìyá wa kan láti wọn lọ sí hajj ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń darí dé báyìí abẹ́lọ́wọ̀n ọba ẹlẹ́dàá wa kọ́kọ́ hajj náà lọ́dọ̀ wọn ọlọ́wọ́n bá kọ́mọ́ kọ́ ti sìn wọn lọ́wọ́ ọlọ́wọ́n kó ti hajj wọn ní kọ́má ṣe hajj wọn ní ìbálẹ́jọ́ fún wọn tọ́ba ti lọ́la gbẹ̀dà ìyáàmù ìwọ alálàájì àti alálàájà à ń lọ sí hajj à ń lọ sí hajj ẹtì lọ ẹtì dé ẹni títí ń pẹ́ lọ́nà kó nà ń bọ̀ ọlọ́run sọ̀rọ̀ dé lálàáfíà títí hajj kọjá bí ká mójútó kọ́má bàjẹ́ mọ́ wa lọ́wọ́ tọ́ba jẹ́ kó ọ̀rá jìnnà sẹ́niyàwó nítorí pé ara dáńsọ̀ pẹ̀lú àìmọ̀sánná nìyẹn ọlọpọ kan kó dànù ọlọpìra rẹ ti ọlọpìra rẹ ti yà ọpìra rẹ ti wàhálà lásán ọmọ kankan nípa ti hajj sọlọ sí ọkàn sáré kábi ibi báwọn yẹn sáré ó tẹ̀lé ibi tí wọ́n ti gbé wọn rìn ọwọ́ náà láti fọwọ́ pa gbogbo nǹkan tó ní wọ́n kẹ̀kẹ́ pa mí wọ́n fi tó wẹ́ẹ̀lì rà mí ipò mú bọ̀ wálé ó lè bá àjókòó gbogbo sí àwọn òbílà tọ́ba ti hajj rẹ dáadáa sọ́ra rẹ lẹ́yìn ìgbà tó ti hajj gbéná sí gbogbo rádaràda torí tí àti rẹ bá gé tọ́lọ́wọ́n bá gbà ó ti sórí rẹ ńlá torúkọ anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith abu hurayra eléyìí tí imaamu bukhari tó gbé jáde ó ní man hajja lillah falam yarfud walam yafsuq kharaja min dunubihi kayawmi waladatu umma gbogbo ẹnikẹ́ni tó bá ti hajj tiẹ̀ nítorí ti torí Allah fẹlẹmú yọrọkọ ó ti jìnnà sí mímá bá ìyàwó rẹ̀ láti kó tó wà nínú ìhram fẹlẹmú yọrọkọ ó jìnnà sí gbogbo wà pálapàla nínú ìgbé hajj rẹ̀ kọrọ jẹmẹ tó náà bìí Ọlọ́run yóò fọ ọmọ kúrò nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kẹyọ omi wọlé lẹsọ ọmọ yọdà gẹ bí ìjọ yàrá ti gbà yìí tí ò lẹsẹ lọ lẹ́yìn orí ńlá tọlọ ti fún àyíká yìí wọn bá ti rẹ mu tí o kọ wá jálá di ọlọsí wọn ń tọ́sí wọn lọ ń sọpláì wọn ìwọ ni dílà ọ̀daràn aláàjì òkú aláàjì ọ̀daràn gẹ́gẹ́ bá a ṣe máa rí láwọn ọbọmí ẹnìkan máa tọ́tí ní ẹnu ọ̀nà mọ́sálásí àwọn èèyàn wà lé wọn nírí lé wọ́n lé wọ́n lé tì nígbà tí ẹnìkan bá sọ̀rọ̀ ní ẹjọ́ bí ilẹ̀ ọ̀nà ìyá súnà tọ́tún tó ká sí mọ́sálásí ìyá ọ̀daràn sí ẹni tí ń tọ̀ gbogbo tí ń ta pẹlẹbẹ tí ń ta àwọn ẹ̀rù jẹ̀jẹ̀ ní ẹnu ọ̀nà mọ́sálásí wàlà hawla wàlà quwwata illa billah. wọ́n là láti dín lọ lọ́sí wọ́n máa dárúkọ rẹ nu rẹ́díò ẹ bá fẹ́ ra ọtí ògógóró yìí àbọ̀tí tútù yìí gbogbo ẹ̀ náà lọ́ra ẹ bá fẹ́ ra Dubai ẹ lọ bẹ́ẹ̀ ní báyìí tó bá jẹ́ Dubai ẹ lọ bẹ́ẹ̀ ní báyìí tó bá jẹ́ Dubai ẹ lọ bẹ́ẹ̀ ní báyìí tó bá dárúkọ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ríkì mẹ́tàlá àbọ̀ nínú mẹ́ẹ̀ẹ́dógún ó kọ́ mùsùlùmí wọn jẹ́. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم yawma yaqumu an-nasu li rabbil alamin sẹ́yìn ọmọ kọ́lọ́ ọ̀sẹ̀ yìí dìde lọ́jọ́ ńlá mi. ta ló wó kò ta ló wó àdánù ńgbò lẹ́ ń kó lọ́tẹ́ bá kú alájì ọ̀daràn ńgbò lẹ́ ń kówó yẹn lọ́tẹ́ bá kú àbọ̀ rẹ nìkan nínú àwọn akẹgbẹ́ rẹ tó kú tí wọ́n kówó sínú sàárè rẹ̀ bí. ẹ má bàa di yín sèse náà ọ àbí alájì alájì aláfẹ́ alájì aláfẹ́ sugar dáadé and sugar mami àwọn ọ̀daràn àwọn olùbílẹ̀ ọbẹ̀ ta ọ̀sẹ̀kù lọ́daràn rẹ má lọ mọ́ta sẹ́kù lọ́daràn rẹ pàmbélé fún ọdọ ọmọ pẹ̀lú nọ́mbà tó mú àmọ́ kó ajẹ́ ọ̀nà hajj o tó wá dé ọ̀sẹ̀ zina ọ̀fàlẹ̀ burúkú ọ̀daràn àwọn olùbílẹ̀ bákan náà ẹ má ti yín fi ta tẹ́tẹ́ o ẹ má ti ta tẹ́tẹ́. gbogbo tẹ́tẹ́ haramu ni kódà tó fi torí tẹ́tẹ́ tẹ̀ ń ta látàrí bọ́ọ̀lù haramu ni. kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ẹ jìnnà sí ẹ ṣọ́ra mẹtẹni ti ń ta mẹtẹni tẹ jẹ ti rẹ mẹtẹni tẹ ni tọ́ta lè tẹ rẹ lẹ má gba ẹni ti ń ta tẹ́tẹ́ láyè má fún sọ haramu ni lábẹ́ òfin ọlọ́run ẹ má fi adìyín lo jìbìtì o àtàwọn tá a lọ àti náà gbogbo nǹkan yé wọlé lórí gbogbo wa ṣùgbọ́n àwọn ọ̀ràn wọn yóò yóò lékele táwọn bá dàn o. ẹ má bàa ṣe yín ló jìbìtì ẹ má wọ ẹgbẹ́ oṣó kọ́ wá jẹ́ aláàjì nílẹ̀dì a'udhu billah aláàjì aláwo aláàjì oṣó a'udhu billah ká lọ dára mọ́sálásí. èmi wà sí lọ gbọ́ náà wọn bá gbọ́. síbò lọ́lọ́ ọrụ lọ síbò lọ́lọ́ tó gbogbo wọn dára àti orí fúnjọ wù ọ̀pá jì kí ló tó dé tó tó tó wá tó tó kó tó lọ afọ tó lọ afọ tó lọ jẹba wọn lu wọn aláàjì náà ta ìbóyí wọn abọ títí ẹ plásítìkì mọ tẹbà tìrì sẹnìkan kóyin sí ibà ìpè lọ yọkùn ní ìkọjá haram ìyẹn ọkùnrin nù lórí àti gold àti silver haram ni lórí ọkùnrin àlùmọ yìí lọba yẹ ní òrùka silver òrùka fàdákà onìkan lọsọsọkùnrin àmọ́ gbogbo gèmí lọba ní ṣe pẹ̀lú gold ọlọmọdé haram ni lórí ọkùnrin ọmọlẹ́yìn anabiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam eyín rọwò lọ́wọ́ ń bó adúgbò fọlọ ń báwọn ẹni tí ń tọ́jú eyín wa ń lu wa náà wọn lè bọ ọyọ tọba sì kú kojú yọ òfin Ọlọ́run gbogbo ẹni tó fi eyín rọtẹnu yéésù eyín mọkà o eyín Ògbómọ̀ṣọ́ náà ni eyín eyín eyín Ṣakí eyín Ọ̀yọ́ kò síbi tí wọn ò ti lè báyàn lẹ àmọ́ ọgbọ́dọ̀ lẹmẹnu obìnrin ló lè lẹmẹnu láì lọ mọkà kan ó lè lẹmẹnu ẹnu rẹ̀ ò ní wú oge lásán ni fóbìnrin téèyàn bá kú pẹ̀lú rẹ̀ lẹ́nu haramu ni ká ẹ sin láì jẹ́ pé yọ nítorí pé islam ti lé wọ̀ pé ká owó ni góòlù yẹn ayọ̀ wọn wá ní tó bá jẹ́ báyìí yọ rọrùn yọ tó àwọn tó wọ ọlọ́ agbìyànjú agbìyànjú ọmọ eléyìí jẹ́ máa torí ẹ̀yin obìnrin náà tẹ́ bá fi sẹ́nu èyí tó wà removable tóró ní ti méjì ọ̀kan wà tẹ́kí náà ti fi sẹ́yìn báyìí kò ní yọ ọmọ gọ́ọ̀mù tó fi lẹ̀ ọ̀dà láìra ni àmẹ́kejì wà tẹ́kí náà fi sẹ́yìn òǹgá lè yọ nígbà tí ọba fẹ́ lò ìgbà tó bá fẹ́ lò ó lè fi síbẹ̀ ìyẹn jẹ́ tàwọn obìnrin torí ẹ̀ tẹ́ bá ti fẹ́ yọ tẹ́ bá ti sí báyìí ọ̀yọ̀ ni ṣe irú rẹ̀ lọ́yẹ kóbìnrin náà fi sẹ́nu àmọ́ haram haram haram.

alẹ́ nìkan ló wọn ala láti àgbà tó tó di maka ẹ́ subhanallah ìwọ náà fẹ́ máa ṣe gbogbo àwọn ọmọ wa wọn sàlù tó o bá fẹ́ máa ṣe máa wọ àwọn ọmọ nígbà tó tó di maka ló tó malu ókè àgbà tó tó di maka sílẹ̀ yóò àjì dúpẹ́ àti dúró ó tún lé àti ọlọ́mọ ti àjì ní bẹ́ẹ̀ o ẹni tó lọ sí bá àwọn tá a lọ ọlọ́run dàpọ̀ ọ̀nà tá a ti lọ ní rọrùn wọ́n ti àti fún wa àwọn ẹni tó sọ yìí pé wọ́n ti lọ rí ọlọ́run dàpọ̀ má bàá jì wọ́n jẹ ọlọ́run má ti ṣe ládọ̀mọ fáwọn náà ọlọ́run ọba kọ́sàánù gbogbo wa wa wa. pé hajj àbá hajj ilé làwa wa làwa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 الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقم علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر